ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ lé ọ̀run bàbá jésù kristi olúwa wa ẹni tí ó fẹ́ wa tí ó rán jésù kristi láti wá sí ayé yìí láti kú fún ẹ̀ṣẹ̀ wa ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀ tí kò fẹ́ kí a ṣègbé ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú jésù kristi kí a bá lè ní ìyè nípẹ̀kun a fi ògo ìyìn àti ọlá fún orúkọ yín ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù àdópẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀ àdópẹ́ wípé ẹ ṣe wá ní olóríire àdópẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà àdópẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀ọ́là wàhálà tí ó wà nínú ayé. No àdópẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pajẹ ẹ pè wá sínú agbo ẹ sì pè wá sí abẹ́ ààbò àdópẹ́ lọ́wọ́ yín ẹ ọpẹ́ àti ìyìn wa láàrin ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà ìgbà rírí jẹ ìgbà àìrí jẹ ìgbà ayọ̀ ìgbà ẹkún ìgbà omijé ṣùgbọ́n nínú gbogbo rẹ̀ ẹ jẹ́ kí a làájá àdópẹ́ lọ́wọ́ yín ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní ìgbà ìní ẹ pèsè fún wa ní ìgbà ìròbìnújẹ́ ẹ tù wá lára ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ àdópẹ́ lọ́wọ́ yín ẹ ọpẹ́ àti ìyìn wa ǹjẹ́ bí a ti wà níhìn lónìí à ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lóore ọ̀fẹ́ sí i wípé ohun gbogbo tí a ó ṣe ìwà tí a ó hò àti bí a ó ṣe kọrin ni bí a ó ṣe gbàdúrà ni ohun gbogbo tí a ó máa ṣe jẹ́ kí ó wà gẹ́gẹ́ bí ìbámu nínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí ẹ fún wa etí ọmọ tí yóò gbọ́ tí yóò sì ṣe ohun tí ẹ ń sọ fún wa láti ṣe àdópẹ́ wípé ẹ ti gbọ́ tiwa a sì bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí a ti máa gbọ́rọ̀ yín nísinsìnyí wípé ọ̀rọ̀ yìí yóò jẹ́ àǹfààní fún wa yóò sì pèsè wa sílẹ̀ láti wà pẹ̀lú ọlọ́run títí ní orúkọ jésù kristi olúwa wa. láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìsìn ni a ti ń sọ tí a sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run tí ó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún yìí ó tún ṣàánú fún wa láti jẹ́ kí a rí òpin rẹ̀ ẹ̀bẹ̀ àti àdúrà wa síwájú sí i ni wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa wá mọ́ tí ó ti ṣe wá lóore wípé ìwà wa ìrìn wa ọ̀rọ̀ ẹnu wa ìṣe wa wípé yóò máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ìgbà gbogbo gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé a ti súnmọ́ òpin ọdún yìí wípé kò tó ọjọ́ méjì tí ọdún tí a wà nínú rẹ̀ yìí tí yóò fi di ògbólógbò ọdún èyí ni wípé tí yóò fi kọjá lọ tí a ó fi bọ́ sí ọdún titun ọ̀rọ̀ ìyànjú tí a ní lónìí nínú ìwàásù wa ni èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá. E kí a wo deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ìbá ṣe pé wọ́n gbọ́n kí òye èyí kí ó yé wọn wọn ìbá ro ìgbẹ̀yìn wọn ìbá ṣe pé wọ́n gbọ́n kí òye èyí kí ó yé wọn wọn ìbá ro ìgbẹ̀yìn wọn ẹ sọ̀rọ̀ ọlọ́run yìí tí ó ń pè wá láti jẹ́ ọlọ́gbọ́n àti tí ó sì ń pè wá láti ro ti ìgbẹ̀yìn wa ó ní a fi ń sọ̀rọ̀ lónìí lórí èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá ọlọ́run jẹ́ kí ó yé wa àwa pàápàá gẹ́gẹ́ bí ẹni tí ó fojú sílẹ̀ tí a rí ohun tí ó ń lọ ní àyíká wa a mọ̀ wípé kò sí ohun tí ó ní ìbẹ̀rẹ̀ nínú ayé tí a wà yìí tí kò ní òpin ohun tí a fojú rí ohun tí ó jẹ́ bí ohun ìní ohun tí ó jẹ́ bí aṣọ tí a ń wọ̀ bí oúnjẹ tí a ń jẹ bí ilé tí a ń gbé bí àwọn àǹfààní tí a ní nínú ayé kò sí ohun tí a fojú rí tí ó ní ìbẹ̀rẹ̀ tí kò ní òpin yálà ohun dáradára yálà ohun tí ó bani nínú jẹ́ a máa ń sọ fún wa bí ẹkún pẹ́ di alẹ́ kan wípé ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ bí a tilẹ̀ ń sunkún síbẹ̀ a mọ̀ wípé ẹkún sísun olópin ní ìdàkejì bí a ń rẹ́rìn bí a ń yọ̀ bí a ń jẹun bí a ń ṣiṣẹ́ bí a ní àwọn nǹkan dúkìá àwọn àlùmọ́nì ayé yìí kò sí ohun tí a ní láyé tí kò lópin ìbáà ìtẹ́ tàbí ìjọba ìbáà ipò tàbí àǹfààní ìbáàṣe ní ahéré tàbí nínú ìlú ohunkóhun tí a lè ní tí a lè pè ní tiwa nínú ayé yìí bí ó ti ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ní òpin ọlọ́run jẹ́ kí ó yé wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ tàbí gẹ́gẹ́ bí òwe tí ó yẹ kí a fọkàn wa rò wípé bí a bá jí láàárọ̀ a máa ń retí wípé alẹ́ yóò dé ọjọ́ kọ̀ọ̀kan nínú ayé bó ti ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan nínú ayé bó ti ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin àti oṣù kọ̀ọ̀kan àti ọdún kọ̀ọ̀kan wò ó nígbà tí a wà ní oṣù kínní ọdún yìí ó dàbí ẹni wípé ọdún náà kì yóò lópin àwọn ọmọ kéékèèké àti àwọn àgbà tí kò lóye ní ìbẹ̀rẹ̀ ọdún yìí wọ́n ń gbèrò wọ́n ṣe ìpinnu wọ́n sì ń rò wípé ọdún yìí jẹ́ ọdún yìí tó ọdún tí yóò gùn lọ tí kò ní sí òpin ṣùgbọ́n níhìn la dúró tí a ń wo iwájú tí a sì mọ̀ wípé ní wákàtí díẹ̀ sí tàbí ní ọjọ́ kan ọjọ́ kan àbọ̀ sí wípé ọdún tí a wà yìí yóò lọ sópin ó yẹ kí èyí kọ́ wa lọ́gbọ́n kí a sì rò wípé gẹ́gẹ́ bí ọjọ́ àti ọdún tí ó ti ní òpin bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé tí à ń gbé ó ní òpin kì í ṣe bẹ́ẹ̀ nìkan ayé tí a wà nínú rẹ̀ yìí pàápàá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti gẹ́gẹ́ gbogbo ayé tí a mọ̀ ó ní òpin ohun kan ni kò ní òpin èyí ni ìgbàlà ọlọ́run àlàáfíà ọlọ́run ìjọba ọlọ́run ohun kan ni kò ní òpin àwọn ohun ti ẹ̀mí tí ọlọ́run fi fún wa nípasẹ̀ jésù kristi àwọn nǹkan wọ̀nyí ni kò ní òpin nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó máa ro ti ìgbẹ̀yìn yẹ kí n tún ka ẹsẹ̀ yìí lẹ́ẹ̀kan sí i ìbá ṣe pé wọ́n gbọ́n kí òye yìí kí ó yé wọn wọn ìbá ro ìgbẹ̀yìn wọn yẹ kí a wo nǹkan mẹ́ta gẹ́gẹ́ bí àkòrí nínú ìwàásù tí ò ní ìkíní ìgbẹ̀yìn ayé wa ìkejì ìgbẹ̀yìn ayé ìkẹta ìjọba tí kò lópin ìkíní ìgbẹ̀yìn ayé wa ẹni wípé gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àwa tí a wà láàyè lónìí bí Jésù bá pẹ́ díẹ̀ kí ó tó dé bí ó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ó dájú wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ nísinsìnyí wọn ó di arúgbó nígbò ó ṣe àwa tí a sì ń dàgbà ó dájú wípé a ó fi ayé sílẹ̀ nítorí kò sí àwáyé má lọ nítorí bẹ́ẹ̀ ayé tí a ń gbé gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ní òpin ó yẹ kí a sì máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí a tilẹ̀ wé pé kí a máa rò ní ìgbà gbogbo ìgbẹ̀yìn ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wo Aísáyà orí kẹtàdínní àádọ́ta Aísáyà orí kẹtàdínní àádọ́ta ẹsẹ̀ ìkeje ìwọ sì wí pé èmi ó máa jẹ́ ìyálóde títí láé bẹ́ẹ̀ ni ìwọ kò fi nǹkan wọ̀nyí sí àyà rẹ bẹ́ẹ̀ ni ìwọ kò rántí ìgbẹ̀yìn rẹ àwọn ọ̀dọ́ wọn máa ń rò wípé wọn ó jẹ́ ọ̀dọ́ títí nítorí bẹ́ẹ̀ ni máa ṣe ń sọ wípé yẹ kí n jayé orí mi gẹ́gẹ́ bí ẹni wípé bí ẹni wípé ayé kò lópin àwọn ẹlòmíràn tí wọ́n fara fún ijó jíjó ọtí mímu ìréde òru wọ́n máa rò wípé gbà tí àwọn ní ẹwà gbà àwọn ní aṣọ gbà àwọn ní owó gbà tí àwọn ní àwọn nǹkan ayé yìí wọn kò mọ̀ wípé ayé ń kọjá lọ àti àwọn nǹkan tí ó wà nínú rẹ̀ wípé ayé kò dúró àti wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ènìyàn wọ́n máa ń sọ fún wa wípé ìgbàlá ni àwa kọ́ ló láyé o ìtumọ̀ rẹ̀ ni wípé àkókò yìí tí a wà àkókò yìí ni a rí ni ó jẹ́ tiwa àti wípé ìgbésí ayé wa ó ń kọjá lọ ẹni yìí tí a kà níhìn-ín ni ó ń jẹ́ aláǹkátó ni ó ń sọ wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé èrò tí ó ní ni wípé ẹwà tí òun ní gbajúmọ̀ tí òun ní dúkìá tí òun ní àti àlàáfíà ìlera tí òun ní wípé yóò máa wà títí ẹni tí ó bá jẹ́ aláìlóye ni yóò máa hùwà bẹ́ẹ̀ ni yóò máa wo inú díngí bẹ́ẹ̀ ni wípé ẹwà tí ó rí nísinsìnyí ìlera tí ó ní nísinsìnyí agbára ọ̀dọ́mọkùnrin tí ó ní nísinsìnyí wípé àwọn nǹkan wọ̀nyí yóò wà títí nítorí bẹ́ẹ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ro ti ìgbẹ̀yìn wọn kò mọ̀ wípé ayé tí a wá ó lópin ayé tí à ń gbé ó lópin wípé bí ọlọ́run bá bùkún wa bí ọlọ́run bá fojú àánú wò wá wípé kí a máa fi ẹ̀sọ̀ gbé ìgbé ayé wa kí a má ṣe bí àwọn òmùgọ̀ bí àwọn tí kò lọ́lọ́run tí wọ́n rò wípé àwọn ó jẹ́ alágbára títí àwọn ẹlòmíràn wọn á fi àwọn ilé tí a ń gbé tàbí àwọn ojú títì wọn á kọ orúkọ ara wọn síbẹ̀ àwọn mìíràn ní àdúgbò wa wọn á lẹ orúkọ wọn mọ́bẹ̀ wọn á rò wípé àwọn ò wà títí ṣùgbọ́n ará mi kò rí bẹ́ẹ̀ nítorí pé àwọn tí ó ti jẹ ayé ìjẹkújẹ nígbà nìí àwọn tí ó ti gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ni pé ayé ò lópin tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà dà nísinsìnyí bí ó tilẹ̀ jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọdé a kò tí ì pẹ́ láyé púpọ̀ síbẹ̀síbẹ̀ a mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé bí a sọ̀rọ̀ Ọlọ́run fún wọn wọn ni ó ti o àwọn ò fẹ́ gbọ́ nítorí pé àwọn ó máa jẹ àǹfààní ayé yìí títítí àwọn ò fẹ́ ro nípa tọ̀run nísinsìnyí àwọn ò fẹ́ ro nípa bíbọ̀ Jésù Kristi nísinsìnyí nítorí pé kí làwọn tún wá kí ní dé táwọn ń gbàdúrà kí ní dé tí àwọn fẹ́ lọ sí ilé ìsìn kí ni wọ́n ń wí wọ́n rò wípé àwọn ó máa jẹ́ ìyálóde títí láé ṣùgbọ́n àwọn náà dà afẹ́ wọn kò ilẹ̀ ti la ẹnu rẹ̀ ó ti gbé wọn mì a rí i wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wà láàyè wọ́n wà láyé ṣùgbọ́n nísinsìnyí a ti gbé wọn sin ó yẹ kí àwa pàápàá kí a máa ronú bí a bá ti rí àwọn tí a ń gbé lọ sí itẹ́ àwọn tí a ń gbé lọ sí sàárè bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa mọ̀ wípé irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ ènìyàn ẹ̀dá bíi tiwa wípé àwa pàápàá àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ àpẹẹrẹ fún wa àti òwe fún wa wípé àwa náà kì yóò wà láàyè títí ohun tí a ń sọ ni wípé gẹ́gẹ́ bí ọjọ́ kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin gẹ́gẹ́ bí ọdún kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa kọ̀ọ̀kan yóò máa lọ sí òpin yẹ kí a wo Hébérù orí kẹsàn-án Hébérù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ bí a bá ń ronú wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀ a ó jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n aṣíwèrè ènìyàn ní máa ń hùwà tí máa ń gbé ìgbésí ayé rẹ̀ bẹ́ẹ̀ ni wípé ayé ò lópin bẹ́ẹ̀ ni wípé kò sí ọjọ́ ikú bẹ́ẹ̀ ni wípé kò sí ọjọ́ ìdájọ́ ṣùgbọ́n ó dájú wípé gbogbo wa tí a wà láyé ni a ó ṣí lọ́wọ́ ni a ó ṣí nípò padà yálà ikú ni yóò pa ojú wa dé ni tàbí ìpè Jésù Kristi nígbà tí ó bá pa àwọn ènìyàn mímọ́ láradà tí ó gbà wọ́n sókè yálà yìí ni ni yóò ṣe wá lọ́wọ́ iṣẹ́ tí à ń ṣe nínú ayé ni tàbí ikú ni ó dájú pé ọ̀kan yóò mú ayé tàbí ìgbésí ayé wa wá sí òpin nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a jẹ́ ọlọ́gbọ́n ó yẹ kí a jẹ́ elétí ọmọ kí a sì máa múra sílẹ̀ fún dídé Jésù Kristi tàbí fún kíkúrò láyé nítorí pé a kò mọ ọjọ́ tàbí ìgbà tàbí àkókò tí ọlọ́run yóò wí pé èyí tí a ṣe nínú ayé ti tó wípé kí a wá jẹ́ ìpè ọlọ́run tí ó jẹ́ ẹlẹ́dàá wa nínú Jeremiah orí kẹtàdínlógún Jeremiah orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá bí àparò ti ń sàbá lórí ẹyin tí kò yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi í sílẹ̀ lágbede méjì ọjọ́ rẹ̀ àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè níhìn ni ọlọ́run jẹ́ kí ó yé wa wípé àwọn ẹlòmíràn tí máa kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kìí ṣe pẹ̀lú òdodo pẹ̀lú òtítọ́ ṣùgbọ́n tí ó máa ń já ilé onílé bó tirẹ̀ lẹ́yìn tí ó ń ṣe ìlọ́nilọ́wọ́gbà tàbí ó ń jalè yálà ó ń jalè nínú ìjọ tàbí ó ń jalè níbi iṣẹ́ tàbí ó ń jalè nínú ilé ó dá wa lójú wípé ọjọ́ kan ń bọ̀ tí a ó ṣì í lọ́wọ́ tí a ó sọ fún wípé ọjọ́ ìgbésí ayé rẹ̀ wọ́n dé òpin ó tilẹ̀ sọ wípé yóò fi àwọn dúkìá àwọn ọrọ̀ wọ̀nyí sílẹ̀ lágbede méjì ọjọ́ rẹ̀ àti ní òpin àkókò rẹ̀ nínú ayé yóò jẹ́ aṣíwèrè èyí jẹ́ wípé ikú yóò pa ojú rẹ̀ dé ṣùgbọ́n yóò fi ìka àbámọ̀ sẹ́nu wípé òun kò múra sílẹ̀ láti pàdé olówa ní ìgbà ìkẹyìn nínú ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ̀ ogún fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́ kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀yìn rẹ bí a bá fetí sílẹ̀ nísinsìnyí tí a sì gba ẹ̀kọ́ ẹ̀kọ́ ìhìnrere ẹ̀kọ́ ìrònúpọ̀àdà àti ìgbàlà nínú Jésù Kristi ó dájú wípé níkẹyìn a ó jẹ́ ọlọ́gbọ́n àwọn ẹlòmíràn wọ́n máa fi ọjọ́ ìgbàlà dọ́là àwọn ẹlòmíràn wọ́n máa sọ wípé nígbà tí àwọn sì jẹ́ ọ̀dọ́ nígbà tí àwọn ní ìlera nígbà tí àwọn ní owó àti ọrọ̀ nígbà tí àwọn ní ohun ìní ayé àwọn kò nílò ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ ìrònúpọ̀àdà nítorí bẹ́ẹ̀ àwọn fẹ́ dúró di ọjọ́ ogbó nígbà tí àwọn ó ní àǹfààní láti fetí sílẹ̀ fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe àti ọ̀rọ̀ pé kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó wẹni mọ́ kí ó fọni fún ju bí snow lọ ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa kábàámọ̀ níkẹyìn ọ̀rọ̀ ọgbọ́n tí a ń sọ fún wa ọ̀rọ̀ ọlọ́gbọ́n tí ó yẹ kí a fi sọ́kàn ni wípé nísinsìnyí tí a ní ìlera nísinsìnyí tí a ní àǹfààní nísinsìnyí tí ọlọ́run bá wa sọ̀rọ̀ ni kí a fetí sí ìmọ̀ kí a gba ẹ̀kọ́ kí a bá lè jẹ́ ọlọ́gbọ́n ní ìgbẹ̀yìn ayé wa ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ìgbà pẹ́ lọ títí àti wípé àwọn ò wà láyé fún ìgbà pípẹ́ ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n ó yẹ kí a mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀ la wípé ọjọ́ ọ̀la ọwọ́ ọlọ́run nìkan ló wà òní nìkan la rí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe ọlọ́gbọ́n kí a sì fi ọkàn wa sí ọ̀rọ̀ ọlọ́run bí a kò bá tí ì ní ìgbàlà kí a wá ojú ọlọ́run títí a ó fi ní ìgbàlà wo orin dáfídì orí kọkàndínní orin dáfídì orí kọkàndínní ẹsẹ̀ ìkẹrin olúwa jẹ́ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn èyí ni àdúrà onísáàmù ó ń sọ fún ọlọ́run wípé kí olúwa jọ̀ọ́ nínú àánú rẹ̀ kí ó jẹ́ kí òun ní òye láti mọ bí òpin bí ó ṣe súnmọ́ tòsí sí. Si, ó yẹ kí àwa náà pàápàá kí a máa fetí sílẹ̀ kí a sì fi ara balẹ̀ bí ẹ̀mí ọlọ́run ti ń sọ fún wa lónìí wípé ìgbà tí a ní láyé kò pẹ́ mọ́ wípé ó ṣeé ṣe kí jésù kristi kí ó dé ní ìgbàkúgbà sí àkókò yìí ó sì ṣeé ṣe kí ó jẹ́ wípé ikú ni yóò pa ojú ẹnikẹ́ni nínú wa dé ṣùgbọ́n ohun tí onísáàmù ń wí ni wípé ìgbàkúgbà tí ìbá jẹ́ kí ọlọ́run kí ó fún òun ní ọgbọ́n láti mọ ìgbà tí òun ní níhìn kí òun bá lè múra sílẹ̀ fún dídé olówa àdúrà tí ó yẹ kí ó jẹ́ tiwa ni àdúrà tí ó wà ní númérì orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹwàá númérì orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹwàá láti àárín méjì ẹsẹ̀ náà jẹ́ kí èmi kí ó kú ikú olódodo kí ìgbẹ̀yìn mi kí ó sì dàbí etí rẹ̀ kí àdúrà yìí kí ó tó lè gbà á ní láti ronúpìwàdà ẹni tí ó bá fẹ́ kú ikú olódodo ó ní láti gbé ìgbésí ayé olódodo bí a bá fẹ́ kí a kú ikú olódodo a ní láti ní oore ọ̀fẹ́ Jésù Kristi oore ọ̀fẹ́ Jésù Kristi yìí ni yóò jẹ́ kí a lè gbé ìgbésí ayé wà mímọ́ ìgbésí ayé olódodo ìgbẹ̀yìn wa yóò sì dàbí ti olódodo jẹ́ kí a lọ sí àkórí kejì nínú ìwàásù wa èyí ni ìgbẹ̀yìn ayé ìgbẹ̀yìn ayé ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ayé tí a wà nínú rẹ̀ yìí wípé ó ń lọ sópin ó sì dájú wípé lọ́jọ́ kan òpin yóò dé bá ohun gbogbo èyí ni Noah sọ fún àwọn tí ó gbé ní àkókò tirẹ̀ tí ó sọ fún wọn wípé ayé ìgbà náà ó ń lọ sópin ṣùgbọ́n kò sẹ́ni tí ó gbà á gbọ́ wọ́n rò wípé báwo ni gbogbo ilé tí ó wà gbogbo àwọn ohun tí ohun mèremère tí wọ́n ń fojú rí báwo ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣe lọ sópin ṣùgbọ́n bíbélì nínú májẹ̀mú láéláé àti nínú májẹ̀mú titun láti ẹnu àwọn àpọ́stélì láti ẹnu Jésù àti láti ẹnu àwọn wòlíì májẹ̀mú láéláé gbogbo wọn ni wọ́n fi ohùn ṣọ̀kan pọ̀ tí wọ́n sọ fún wa wípé ayé tí a wà nínú rẹ̀ yìí yóò lọ sópin àti orílẹ̀-èdè àti àwọn ilé àti àwọn òyìnbí àti ohun tí a fojú rí tí ó wà nínú ayé wípé gbogbo wọn ni wọn ó lọ sópin yẹ kí a wo Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ ìkeje pétérù kínní orí kẹrin ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n òpin ohun gbogbo kò sí dẹ̀dẹ̀ nítorí náà kí ẹ̀yin kí ó wà ní àìrékọjá kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà èyí ni àpọ́stélì sọ fún wa pẹ̀lú ìmísí ẹ̀mí ọlọ́run wípé òpin ohun gbogbo ń lọ sópin ohun gbogbo ó kò sí dẹ̀dẹ̀ àti wípé nítorí náà ó yẹ kí a wà ní àìrékọjá kí a kúrò nínú ẹ̀ṣẹ̀ kí a jẹ́ kí òdodo Jésù Kristi kí ó jẹ́ tiwa kí a sì máa ṣọ́ra nínú àdúrà nínú Kọ́ríńtì kínní orí keje láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n Kọ́ríńtì kínní orí keje ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ṣùgbọ́n èyí ni mo wí ará pé kúkúrú ni àkókò láti ìsinsìnyí lọ pé kí àwọn tí ó lé aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù nítorí àṣà ayé yìí ń kọjá lọ àpọ́stélì jẹ́ kí ó di ìmọ̀ fún wa níhìn wípé ayé tí a wà nínú rẹ̀ yìí wípé ní ìgbà díẹ̀ sí yóò kọjá lọ àti àwọn àṣà àti àwọn ohun ìní tí ó wà nínú ayé wípé gbogbo wọn yóò kọjá lọ àti pé ìgbà kúkúrú lè a ní láti lò níhìn pé ẹni tí ó ní aya kí ó má ṣe jẹ́ kí aya kí ó dí òun lọ́wọ́ kí ó múra sílẹ̀ fún ìjọba ọ̀run àti ẹni tí ó ní ohun ìní ayé yìí kí ó má ṣe àṣejù kí ó má jẹ́ kí ọrọ̀ àti àwọn ohun ìní ayé kí ó dí òun lọ́wọ́ kí a má ṣe jẹ́ kí àṣà ayé tí ń ré kọjá lọ kí a má ṣe jẹ́ kí wọn kí ó dí wa lọ́wọ́ nípa ti ìjọba ọ̀run àti ẹni tí ń sọkún kí ó má ṣe bà inú jẹ́ gẹ́gẹ́ bí ẹni pé ó rò pé ìbànújẹ́ kò lópin nítorí bẹ́ẹ̀ kí a tújú ká kí a mọ̀ wípé ìgbà kúkúrú ni a ní lò nínú ayé yìí wípé òpin ohun gbogbo ó súnmọ́ tòsí nínú Matthew ni Jésù Kristi ni ó ti mú un dá wa lójú wípé òpin yóò dé nítòótọ́ Matthew orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógún Mátíù orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógún gbogbo ènìyàn yóò sì kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà ó sọ fún wa wípé òpin bọ̀ òpin wà fún ẹnì kọ̀ọ̀kan wa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 àwọn ọmọ ẹ̀yìn mọ̀ wípé dájúdájú òpin ayé ń bọ̀ wípé ayé ń lọ sópin ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ Jésù ni wípé kí ni àwọn àmì tí a lè fiyè sí tí a ó fi mọ̀ wípé ayé ó ti fẹ́ lọ sópin ó sì fún ọ ní àwọn àmọ̀ wọ̀nyí àwọn tí ó ti kọ́ ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ kí ó di ìmọ̀ fún wa wípé àwọn àmì tí wọ́n ń rí ó dàbí ẹni wípé ayé ń lọ sópin kí apá tí wọ́n ti sẹ́gbẹ́ kan àwọn tí Jésù Kristi sọ fún wa ó jẹ́ kí ó dá wa lójú wípé ayé tí a wà nínú rẹ̀ wípé ó ń lọ sópin ó ṣeéṣe ìgbà kì yóò pẹ́ mọ́ tí a ó fi ká ohun gbogbo kúrò tí ayé yìí yóò fi dópin nínú Matthew orí kẹtàlá ẹsẹ̀ kọkàndínní ogójì matthew orí kẹtàlá ẹsẹ̀ kọkàndínlógójì ọ̀tá ni ó fún ọ̀tá tí ó fún fún wọn lé èṣù ìgbẹ̀yìn ayé ni ìkórè àwọn áńgẹ́lì sì lé àwọn olùkórè níhìn jésù kristi sọ nípa ìgbẹ̀yìn ayé jẹ́ kí a wo ezekieli orí keje kí a wò bí ọlọ́run ti ṣí wòlíì yìí lójú tí ó sì rí i wípé òpin bọ̀ fún ayé ezekieli orí keje láti ẹsẹ̀ ìkíní ọ̀rọ̀ olúwa sì tọ̀ mí wá wípé ìwọ ọmọ ènìyàn báyìí lè olúwa ọlọ́run wí pẹ̀lú sí ilẹ̀ ìsírẹ́lì òpin òpin dé sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ èyí ni ọ̀rọ̀ olúwa tí ó dá wa lójú tí ó sì jẹ́ kí a mọ̀ wípé òpin bọ̀ ẹsẹ̀ ìkẹfà òpin dé òpin dé ó jí sí ọ kíyèsí ó dé báyìí ni wòlíì yìí ni ó jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé dájúdájú òpin bọ̀ kí ni ó yẹ kí ó jẹ́ ìwà àwọn ènìyàn Ọlọ́run ìwà ẹni tí ó mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ìwà ẹni tí ń sin Ọlọ́run nígbà tí a mọ̀ wípé òpin ayé yìí ó dé tán kí a wo pétérù kejì orí kẹta pétérù kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹwàá ṣùgbọ́n ọjọ́ olúwa ń bọ̀ wá bí olè lé òru nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ ti àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ yọ irú ènìyàn wo li ẹ̀yin ìbá jẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run kí ẹ máa retí kí ẹ sì máa múra gidi de dídé ọjọ́ Ọlọ́run nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná tí wọn yóò sì di yíyọ tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ àwa ń retí àwọn ọ̀run titun àti ayé titun nínú èyí tí òdodo ń gbé nítorí náà olùfẹ́ bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọn ni ẹ gírí kí a lè bá yín lé àlàáfíà lí àìlábàwọ́n àti lí àìlábòkò lé ojú rẹ̀ níhìn ni ọlọ́run jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú ariwo pẹ̀lú iná pẹ̀lú ooru Ni ayé yìí yóò kọjá lọ wípé àwa tí a mọ Ọlọ́run àwa tí a ní ìrètí nínú Jésù a ní láti gbé ìgbésí ayé àìlábàwọ́n àìlábùkù àti àìléèrí níwájú rẹ̀ kí a lè bá wa lé àlàáfíà nínú Jésù nígbà tí ohun gbogbo yóò lọ sópin a ti sọ nípa ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wípé ó ń lọ sópin a ti sọ nípa ayé tí a wà nísinsìnyí wípé dájúdájú ìgbẹ̀yìn òpin yóò dé níkẹyìn ìkẹta ni ìjọba tí kò lópin ayọ̀ tí ó jẹ́ ti ọmọ ọlọ́run ni wípé bí ó tilẹ̀ jẹ́ pé ayé tí a wà ó ń lọ sópin àti ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin ayọ̀ tí a ní nínú ọlọ́run ni wípé ìjọba jésù kristi ó jẹ́ ìjọba tí kò lópin nínú àìsáyà orí kẹsàn-án àìsáyà orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà lé èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ìjọba yóò bí sí i àlàáfíà kì yóò sì ní ìpẹ̀kun a ń sọ nípa ìjọba Jésù Kristi àti àlàáfíà tí ó wà nínú ìjọba Jésù Kristi wípé àlàáfíà àti ìjọba rẹ̀ kì yóò lópin èyí ni ayọ̀ àwa ọmọ Ọlọ́run wípé bí ayé tilẹ̀ ń kọjá lọ bí àwọn ohun tí ó wà nínú ayé tilẹ̀ ń kọjá lọ bí ayé yóò tilẹ̀ wá sí òpin àti bí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò tilẹ̀ lọ sí òpin síbẹ̀ a mọ̀ wípé ìjọba Jésù Kristi tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí wípé ìjọba yìí kò lópin èyí ni áńgẹ́lì lè sọ fún Maria wúndíá nígbà tí ó sọ fún wípé a ó bí Jésù Kristi nínú Lúùkù orí kìíní Lúùkù orí kìíní láti ẹsẹ̀ ọgbọ̀n áńgẹ́lì náà sì wí fún un pé má bẹ̀rù Maria nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run sáàsì kíyèsí ìwọ lóyún nínú rẹ ìwọ ó sì bí ọmọkùnrin kan ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù òun ó pọ̀ ọmọ ọ̀gá ògo jùlọ li a ó sì máa pè é Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristi yóò wà títí láé gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò kásẹ̀ kúrò nílẹ̀ gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò ré kọjá lọ nígbà tí ayé yìí pàápàá tí ó bá ré kọjá lọ a ó sì fi ìjọba Jésù Kristi múlẹ̀ a ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé nínú wòlíì ìwé wòlíì Dáníẹ́lì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógójì Dáníẹ́lì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógójì. lí ọjọ́ àwọn ọba wọ̀nyí lé ọlọ́run ọ̀run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 yóò wà títí nítorí ìjọba Jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin nínú Dáníẹ́lì orí keje Dáníẹ́lì orí keje ẹsẹ̀ ìkẹrìnlá a sì fi agbára ìjọba fún un àti ògo àti ìjọba kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn yín agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun èyí tí a kì yóò ré kọjá àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristi wípé yóò wà láéláé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n àti ìjọba àti agbára ìjọba àti ipá gbogbo ìjọba ni ní gbogbo abẹ́ ọ̀run li a ó sì fi fún ọmọ li a ó sì fi fún ènìyàn àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo ìjọba ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn ín tí wọn ó sì máa tẹríba fún un ìyí ń sọ síwájú sí i nípa ìjọba Jésù Kristi báwo ni ìjọba yìí báwo ló ṣe lè jẹ́ tìrẹ báwo ni o ṣe lè wọ ìjọba ọ̀run èyí tí kò lópin rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba Jésù Kristi ó wà títí láé nínú Jòhánù orí kẹta Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹta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 kí o sì máa gbé ìgbésí ayé ọ̀tun nípa oore ọ̀fẹ́ tí ó wà nínú Jésù Kristi bí o bá ṣe èyí ó dájú wípé o wọ ìjọba ọ̀run àti bí o ti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristi tí o sì ní ìpín nínú ìjọba Ọlọ́run níhìn ó ní ìpín nínú ìjọba Ọlọ́run ti ayérayé nínú Pétérò kejì Pétérò kejì orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere bí o ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi tí a ti gba ọkàn rẹ là tí o ti di àtúnbí o ní láti fi ìwà rere kún ìgbàgbọ́ ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó yí ìgbésí ayé rẹ padà bí o sọ wípé o ti di àtúnbí ó yẹ kí o rí ọ̀fẹ́ ọlọ́run kí o jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí o máa tàn kí o kúrò nínú òkùnkùn kí o ní ìwà òdodo ìwà rere ìwà ìrékọjá àti ìmọ̀ ìwà rere nígbà gbogbo ni ó yẹ kí ìwọ tí o jẹ́ ọmọ ọlọ́run tí ó ń pèsè ara rẹ sílẹ̀ fún bíbọ̀ jésù kristi ni ó yẹ kí o máa ní ìmọ̀ sí i nínú ọ̀rọ̀ ọlọ́run ẹsẹ̀ kẹfà àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún àìrékọjá àti ìwà bí ọlọ́run kún sùúrù ó yẹ kí àìrékọjá ìwà òdodo ìrìn òdodo kí ó wà ní ìgbésí ayé rẹ àti sùúrù ó ń múra sílẹ̀ láti gbéyàwó ni àbí o fẹ́ kọ́lé àbí o fẹ́ ní nǹkan ayé yìí kí o jẹ́ kí sùúrù kí ó wà nínú ìwà rẹ àti ìwà bí ọlọ́run ìwà tí ó fi hàn wípé o jẹ́ ti ọlọ́run àti ìfẹ́ ọmọnìkejì èyí ni ẹsẹ̀ ìkeje kún ìwà bí Ọlọ́run àti ìfẹ́nikún ìfẹ́ ọmọnìkejì wo ẹsẹ̀ ìkọkànlá nítorí báyìí lè ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti olùgbàlà wa Jésù Kristi ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Jésù tí a ní ìwà rere tí a ní ìmọ̀ Ọlọ́run tí a ní àìrékọjá ìwà òdodo tí a ní ìwà bí ọlọ́run àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa gẹ́gẹ́ bí a ti fún wa ní oore ọ̀fẹ́ ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti olówa àti ti olùgbàlà wa Jésù Kristi lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin gẹ́gẹ́ bí ọdún ti ń yí lọ ọdún tí ọjọ́ sì ń yí lu ọjọ́ tí ọjọ́ àti ọdún tí wọ́n ń ré kọjá lọ bẹ́ẹ̀ ni à ń darúgbó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni à ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé à ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè tàbí à ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ Jésù Kristi ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin ayé wa ń lọ sópin ó yẹ kí a múra sílẹ̀ fún dídé Jésù Kristi àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ẹ̀ di ògbólógbòó tán ayé yìí òun ré kọjá lọ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú ọlọ́run kúrò nínú jésù kristi jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìgbọràn pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run pẹ̀lú àtúnbí àti ìsọdimímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba jésù kristi tí kì yóò lópin jẹ́ kí a dìde dúró láti gbàdúrà láti sọ fún Ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń re kọjá lọ wípé ayé yìí ń lọ sópin wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristi tí kì yóò lópin kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa kí a fi òdodo àti orí ọ̀fẹ́ Ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò kí a máa gbé ìgbésí ayé àìrékọjá òdodo ìwà bí Ọlọ́run ìgbésí ayé ìwà mímọ́ kí a bá lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ Jésù Kristi. sọ fún Ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ tí a sì ń súnmọ́ òpin ayé wa kí ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú ìjọba àìnípẹ̀kun ti Jésù Kristi.